ògbógbó lé ẹ̀rí àti jóde àti làágùn àti hmm, túraká èyí lọ́jọ́ ọ̀dùnnú kí wàá ló mú ìdùnnú wá kí là ń dúpẹ́ sí. mo máa pílè fọ́nrán kan fún yín ẹ bá mi ṣètò mo máa pílè fọ́nrán kan fún yín máa gbọ́ tí mo rí níta àti ń retí lọ́jọ́ tó pẹ́ kí n tó pílè fọ́nrán yìí mo fẹ́ pàtó kékeré kan fún yín láti ìgbà tèmi ti gbọ́njú tí mo ti wà ní jòjòló nínú mi ò ti dùn sí ní táwọn ẹlẹ́sìn àjòjì ń fojú ìṣẹ̀ṣe rí tàbá wa bínú tá a kóra ọjọ́ lógúnlógún tá a kóra ọjọ́ lọ́gbọ̀lọ́gbọ̀ tá a gba lọ́wọ́ ọ̀gá wa lọ pé bàbá a fẹ́ jà bàbá ẹja tó nǹkan wo bàbá ẹja tó nǹkan wo bàbá ó pè é níta àṣe ń kẹ́yìn ọmọdé ní nǹkan nù ú o níta àkíṣe fojú ẹ̀yìn ọmọdé mọ agbára nù ú o ìrìnlẹ̀ mélòó la ti ní tó ti ń gùn yín báyìí ara wọ́n wàá rọ̀ wọ́n pa àwọn táwọn afẹ́ bájà yìí àwa náà lọ wá ń sá wá bá a àwa ni wọ́n sá wá bá a àwa lólúwo wọn olúwo mélòó ni wàá ronú kú sí ọmọ awo rẹ̀ olúwo mélòó ni fẹ́ kọ́ ọmọ awo rẹ̀ òkú dànù bí o ṣe èmi lolúwo ẹni tí wọ́n ń wì yóò jẹ́ ọ̀rẹ́ mi kan lolúwo rẹ̀ tàbí baba fáà mi kan bìkan lójú olúwo rẹ̀ àmọ́ ṣá ọmọ fáà ọmọ fáà wọ́n adìyẹ ọdẹ kì í jẹ fún ara wọn ó dé wọ ọmọ àgbà méjì wọn kì í ṣígun síra wọn ẹ má bá wọn jà ẹ fi wọn lẹ ntí máa bí wọn yóò bí wọn wọn mọ wá ṣẹka àwọn àgbà afá kan tó ti lọ wọn máa fi wọn wà pé ṣé lágbájá kọ́ ṣáà alábàáyé ẹ̀jẹ̀ tàmẹ̀dún kọ́ ṣáà alábàáyé ẹ̀jẹ̀ làkàṣègbè àwọn táyé ẹ ti ta ní ds Islam wọn máa fi hàn wá wọn táyé ẹ ti ta ní ds Kìrìsìtẹ́nì wọn máa fi hàn wá ṣé a rí pé ilẹ̀ dídà ó bá wọn o ká má di méjì dalẹ̀ ká filẹ̀ dídà fún ẹnìkan dà bàbá tí a máa wá wo lọ báyìí wà ní rárá o ń gbò dijọ́ kan a wà ní àjọ awo àwọn bàbá yìí ti wọ́n sàn gbé ọba gbé búra lẹ̀ ọba búra fún wa wípé látẹ̀ní o àwọn wà láyé o àwọn ò sí láyé o bí ìran mùsùlùmí ò bá pè wá lẹ́jọ́ ká bá pè lẹ́jọ́ o bí kìsẹ́nì ò bá ṣígun sí wa ká má ṣígun sí o béèyàn ò bá fẹjọ́ wa sùn ká má fẹjọ́ ẹ̀ o béèyàn ò bá fẹjọ́ wa sùn ká má fẹjọ́ ẹ̀ o ẹnikẹ́ni tí ò bá rí tiwa rò tó ń polówó ọjà rẹ̀ tá a bá ṣígun sí báyìí ni yóò rí o báyìí ni yóò rí o báyìí ni yóò rí o wọ́n gbé wa ṣépè mọ̀rúnlé mọ̀rúnlé wọ́n gbé wa ṣépè mọ̀rùnà mọ̀rùnà ó tún gbé wa ṣépè mọ̀ọ́lù ṣuṣu bí iṣu ah! bí gbogbo nǹkan tí mùsùlùmí bá ṣe bá ń dùn wá a máa ń kasára ni ah! atótó arére ifá fẹ́ fọhùn gbogbo èèyàn dákẹ́ ifá fẹ́ fọhùn kí gbogbo èèyàn dákẹ́ ẹ jókòó ẹ wá nǹkan fìdílé ẹ wá bá mi gbọ́ ètò yìí kẹ wá béèrè lọ́wọ́ ara yín wípé ó kú kúrò lọ́rùn wa àbí ó kúrò lọ́rùn wa agbòmìnira àbá agbòmìnira ọ̀rọ̀ tó sọ àbọ̀rọ̀ tó sọ ọjọ́ ọ̀rọ̀ pé àbọ̀jọ́ ọ̀rọ̀ pé gbogbo olùgbé ayé ẹ wá bá mi gbọ́ ètò tí bẹ́ẹ̀ mi wọ̀nyí yìí ẹ wá gbọ́ ètò yìí o torí pé kíní ti bàjẹ́ jù ó ti bàjẹ́ gan ẹ orí èmi èmi ò tí ì lọ́jọ́ lórí tí ogun yìí ti ń ṣẹlẹ̀ tó ti fi ń dà wá láàmú tínú mi ò ti gbà á tínú àwọn èèyàn mi ò gbà á tọ́wọ́n tá a jọ jẹ́sà wá wù ń de ṣe àwọ̀ ìtẹ́ inú wọn ò gbà á ṣùgbọ́n tí ìyá aláya wa ò lè rí nǹkan ṣe sí nítorí ègún àtìpè tí wọ́n gbé wa gún wípé ká jẹ́ káwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ò kọ́kọ́ ṣìgò sí wa náà kọ́ jẹ́ kí ọ̀rọ̀ wa ó kọ́kọ́ dùn wọ́n kọ́rọ̀ tí wọ́n tó dùn wá nítorí sọ fún wa ni wọ́n lè gbé wa ṣépè ó ní àmọ́ o ìjọkíjọ ìgbàkígbà tí mùsùlùmí àbí kìsẹ́nì tó bá pè wá lẹ́jọ́ gbogbo ara tó bá kùtà bá nínú ká dá fún wọn wọn ní kò ní ń wá <laughs> wọ́n tí mùsùlùmí bá fẹjọ́ wa sùn tàbí ó lérí pé òun fẹjọ́ wa sùn tá a bá fẹjọ́ wọn sùn kò ní ń wá nítorí pé ní tó bá yáwọ́ ni ògùn máa gbè láti gbà yìí tí èmi àti mùsùlùmí kan bá jọ ń fa ọ̀rọ̀ màá máa tẹ́tìn rẹ̀ bí kó lè jábọ́ bí kó lè dùn ún bí kó lè rí ìbínú lọ́dọ̀ wa èmi máa ń fẹ́ tẹ́tìn rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣèkọ́ tí ò dáńdí ṣẹ̀ṣẹ̀ èmi máa wá tẹ́tìn rẹ̀ kó lè sọ nǹkan tó kọjá yìí ẹ̀ rí nígbà kan ó ti fẹ́ débẹ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí ìlọ dàbí lénìí ní fún mi jọ́nà torí ń gbà tí mi pẹ̀lú Saheed Shittu tajọ bẹ̀rẹ̀ àtijọ́ bá débi pé àti súnmọ́lé olódùmarè àti bá débi pé afẹ́ mọ ìta johnson ó ti rán mi níṣẹ́ mo ti rán níṣẹ́ pé ká lọ béèrè lọ́wọ́ olódùmarè ta ni ọ̀nà náà láàrin mi àti ẹ nínú ẹ̀sìn Islam àti ẹ̀sìn ìsìn àbáláyé ta ni ọ̀nà iye náà ọ̀nà owó lólùfẹ́ yọnu síbẹ̀ ta ló lọ́n pè ta lẹ́ni tí ṣètò lọ́hùn ta ló ṣètò lọ́hùn lọ bí ọlọ́run léèrè kémi náà lọ bí ọlọ́run léèrè àmọ́ wọn ò jẹ́ kó mẹ́sì wá mùsùlùmí ò dá wọn ò fàyè lẹ̀ àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ṣe lọ gbé mi wọlé dé tó fẹ́ bà mí ló kọjá pé àjọ ṣe business pọ̀ ni àjọ ṣe díìlì ni nínú kíni ṣé ibi tí ò pa mí gbà tí mò ń jìyà yóò wá pa mí gbà tí mo yó tán ni wíwọ́n epo ni àbíta ìrówó rà ọ̀rọ̀ náà ó bomi tútù sí mi lọ́kàn ìwọ̀nba ṣẹ́jú péréte ló kù kó mẹ́sì dé kó sọ fún mi pé ọlọ́run o ọlọ́run sọ wípé ìsìn tòun tóun sì tó jẹ́ ìlànà islam yìí ní ọ̀nà òdodo náà tá a lè gbà rí ojú rere ọlọ́run nígbà tóun lọ bí léèrè tó sì bá òun sọ̀rọ̀ ó parí o ó parí o èmi awúrelà màá fi ẹ̀hónú mi hàn wájú olódùmarè màá fi òórùn mi hàn níwájú olódùmarè dájú inú gbèkù táwọn bàbá bàbá ti wá sí lọ́jọ́ tó pẹ́ abọ́nú ẹ̀jọ́ náà nù ṣùgbọ́n àdébẹ̀ gbogbo ayé wọn ọ̀jà débẹ̀ nígbà kan wọ̀ láàrin bóyá alágàbàgebè nìyẹn náà lọ́dọ̀ wọn lọ́hùn mi ò mọ̀ rí ó dùn mí mo tún wá padà sọ́dọ̀ tí òun ọ̀kan lọ́mọ tó wá lémi tó wá dáfá tó náà wá lémi wá dáfá tọwọ́ sọ pé ó yẹ kémi lè rí ní tọ́wọ́ wá dábá sí mo ní kó sọ fún pé ogun tí mo sọ ẹni tó wá dábá lémi kó pílé fọ́ìsì mi fọ́ìsì ohùn mi ìfá tí mo dá yẹn kó pílé ẹ̀ síta kí gbogbo ayé gbọ́ ohun tí bá sọ ihun tí mo sọ pé bá sọ kó gbóhùn mi mo ní kó pílé ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ fúndì kan àti ìkejì kò tún wáyé èmi ò mọ kò pílẹ̀ ẹ̀ ìyẹn tó court mo ṣàwò pé ṣé bá ṣe máa máa bá kinní lọ rèé gbogbo orílẹ̀-èdè yìí ẹ rí pé orílẹ̀-èdè nàìjíríà táwa ìwọ̀n lóòótọ́ gbogbo àwọn olóṣèlú adarí tó ń darí orílẹ̀-èdè yìí kà ní wọn wọn ò lóòótọ́ rárá wọn ò mẹ̀tọ́ béèyàn bá bí téèyàn bá wà ládùúgbò kan tí ojúlé mẹ́fà bá wà ń bẹ̀ tí ẹ̀tọ́ wọn mẹ́fà bá wà lọ́wọ́ ẹ̀ tọ́wọn mẹ́ta bá ń bá ẹ jà n fẹ́ gbẹ̀tọ́ mi o n fẹ́ gbẹ̀tọ́ mi o tàbí mẹ́rin tí méjì jókòó lé tí wọn ò bá ẹ jà tó gbàgbọ́ pé njọ́ kan wàá ṣètọ́ yẹn fún ara ẹ o máa mẹ̀tọ́ tó o wá ṣèjọba àwọn méjì tó mẹ́ta mẹ́rin tó ń bẹ jẹ tó wá jọ ni wọ́n fún ní nǹkan tó pọ̀ wọ́n ń bá ẹ pò tó o wá kọ̀ tí ò fọ́n ọ tí ò dá ẹ láàmú tó o fún wọn ní ẹ̀tọ́ wọn o ò mọ ohun tó gbójúlé o mọ ohun tó gbójúlé adákẹ́ má fọhùn bàbá ta ló mẹ́rin tó jẹ ta ló mẹ́ni tó ń ṣe ìran yorùbá ìkà nìyín ọ̀dájú nìyín o gbogbo mùsùlùmí gbogbo kìsẹ́nì gbogbo olóṣèlú lẹ̀ yìí ọ̀dájú nìyín o ìkà nìyín ẹ̀ẹ̀mẹ̀tọ́ njọ́ tẹ́ ẹ ti ń ṣètò lórílẹ̀‐èdè nàìjíríà yìí tẹ́ ẹ ti ń ṣèjọba tó ní ṣèṣe jókòó lépẹ́tọ̀ àwọn ọmọ wa náà ló wà ń bẹ̀ àwa la tẹ̀fá fún wọn àwa la ṣẹ̀fá fún wọn ìrànlọ́wọ́ ọ̀rùnmọ̀lẹ̀ ló fi dépò ẹjọ́ o ilé ìṣẹ̀ṣe mélòó lẹ kọ́ ìjọ tẹ̀ tí ń ṣòṣèlú yìí. Ah! oore mélòó ló jẹ́ ti ṣẹ̀ṣe tẹ́ ẹ rántí pé ẹ̀tọ́ ṣẹ̀ṣe lélẹ́yìí nígbà tẹ́ ẹ kówó bówó nínú àpò ìjọba tẹ́ ẹ fi ròyìn lọ sí mẹ́kà tẹ́ ẹ kówó bówó nínú àpò ìjọba tẹ́ ẹ fi ròyìn lọ sí jésálẹ́mù ẹ ló lẹ rán sí ilé ìṣẹ̀ṣe ẹ ló lẹ fi ràn ṣẹ̀ṣe lọ́wọ́ ah, ah, ṣé ìran méjì ló wà lórílẹ̀‐èdè yìí ni ẹ wá bọ̀ wá nílùú wa nínú ilé wa nílùú wa wo nílùú mi o àdàbí o ọlọ́run á dà fún yín àdúpẹ́ bọ́lọ́run ó kù ti kó ọlọ́run wa àti lómìnira báyìí àti lómìnira ẹni kẹ́ wá múra dáadáa ẹ múra kẹ́ ṣòtítọ́ àbà nínú ìlú wa àwọn ò nílùú mi o lárúbáwá ẹ̀sìn ìmàlẹ́ wọn ò ṣọmọ ìlú wa o ìbáàjọ ọmọ ìlú wa ló ń ṣe ọmọ lárúbáwá ni wọn o ọmọ lárúbáwá ni wọn o wọn kó èrè wa lọ sílùú wọn ni o gbogbo èrè táwọn bá kó ńlẹ̀ yorùbá ilẹ̀ yorùbá ilẹ̀ àtúnná sí o ẹlẹ́sìn kìsẹ́nì bá àjọ ọmọ wa ló wà láàrin àlejò ni wọn o gbogbo èrè tó bá kó jerusalem lọ máa kó lọ ilẹ̀ jù lọ ń kó lọ gbogbo táwa bá ṣe ńlẹ̀ yorùbá ilẹ̀ yorùbá náà látún ti lò ó gbogbo èrè tá bá kó dirun mọ́lẹ̀ Ifẹ̀ ní òpin rẹ̀ o àwọn ò nípò mẹ́ta wà ń lọ àwa jókòó àjókòó jẹ́jẹ́ wa à ń retí yín wípé ṣèbí ẹ máa mọ̀ ọ́ ṣe ṣèbí ẹ máa ṣòótọ́ ṣèbí ẹ máa ṣòdodo ṣèbí adémẹ̀tọ́ ló kọ yín ṣèbí adémẹ̀tọ́ níyín ṣèbí ẹ mọ̀ pé àwa la ní oko kẹ́ ẹ tó gbin kòkó kẹ́ ẹ tó gbin kà síbẹ̀ tẹ́ ẹ bá wá kéré oko ṣé kò yẹ ká ẹ fi tó lóko lẹ̀ ní. ẹ wá fi àìmọye ọdún ẹ fi kó èrè oko ẹ tún wá fẹ́ fokó lẹ̀ ẹ tún ń wúgi ẹ tún ń wúgi kòkó ẹ ń wúgi obì kí lẹ ní kó jẹ́ èrè tó nílẹ̀ ha ẹ ṣe dáadáa láyé o gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ gbàjọba ẹ ṣe dáadáa láyé a tún ń wò àwọn ò sọ̀rọ̀ mùsùlùmí àti kìsẹ́nù tún ní kí ló ṣubú tàwọn ó dàgbé dìdìrín làwọn ará yìí o ó dàgbé ọ̀bọ làwọn ará bí yìí ó dàgbé ilé ìmúgùn ni wọ́n o àwọn lè mú nǹkan jẹ lórí wọn wọ́n tún wá tọ́ ọmọ yàrá ọba wọ́n tún mọ́ baládé iyì kan ṣoṣo tó jẹ́ ẹ̀tọ́ ìṣẹ̀sí tó kù ẹ tún wá sọ pé ẹ o ẹ o mùsùlùmí o kó máa fi òkú mùsùlùmí o tó jọba aládé o kìsẹ́ni o kó máa fi òkú kìsẹ́ni o a ibẹ̀ la gbé òpá àti irogo agbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sí ẹ̀tọ́ ṣùgbọ́n eégún wèrè táwọn bàbá wa tí ò mọ̀ ń tọ́ la ó sọ tó ti gúnlẹ̀ dè wá tá a bá tún rántí èpè á tún sá padà pé tá a fẹ́ kú tá a ní òjè káyé òun bàjẹ́ à tó o bá jẹ́ bẹ́ẹ̀ kò sí ọba ìyálà ìyá ọba kò tó bẹ́ẹ̀ láti má ṣòro kó lè wọlé sùn kó wá rògbòn lọ́mọ láyé ẹ̀yìn ọba jẹ́ torí àfẹjọ́ ẹ̀sùn olódùmarè gangan ni àfẹjọ́ ẹ̀sùn olódùmarè tó ṣe ètò ipò ọba olódùmarè tó ṣètò adé olódùmarè tó gbé orí àpèjọba jókòó tá a mọ bá ṣe lè fẹjọ́ sùn ṣùgbọ́n àlè lọ fẹjọ́ sùn torí àwọn bàbá wa ti sọ wa lọ́wọ́ mọ́lẹ̀. gbogbo olùgbé ayé ẹ máa gbọ́ mi bọ̀ ọjọ́ òmìnira lè ní jẹ́ òmìnira ẹ̀sìn èní láṣẹ gbòmìnira o <laughs> èní láṣẹ gba òmìnira o máa pílẹ̀ ẹ̀ fún yẹn máa rí nǹkan tẹ́mi rí ṣé gbọ́ mi yé gbogbo ìwà àbàjẹ́ tí wọ́n hù di ìṣẹ̀ṣe èèyàn jolúwo lédì ilédì ògbóni òun lọ mẹ́ka ó ń kírun ó dẹ̀ délé ó lè sùn ọmọ rẹ̀ ògbóná gírí ògbọ́mọ ẹ̀ nǹkan òṣèlé wọn ẹ rò pé bẹ́ẹ̀ la di ọ̀dẹ̀ tó ẹ rò pé agbára tán lẹ̀ wá <laughs> ẹ ti gbàgbé pé gbogbo tá a bá mú wá sílẹ̀ ayé yìí kò lè parun bóyá ẹ̀gọ̀ àfẹ́ tó bá ṣe kà ń bẹ́ẹ̀ òkú tí ìran bàbá wa ò bá ti fẹ́ kó ṣẹlẹ̀ olólèdè ìmọ̀ tó bá kú wọn nísìnkú ẹ̀ wọn ò yàn ọgbẹ yóò wà lórí pẹpẹ ni wọn ló kú pẹpẹ ni torí tá a bá ti sí yóò hù ní ìgbà yóò sì so á tún rí irú rẹ̀ nígbà bí iṣu bá ti rà tá a bá rí wọn ká máa retí odi ìdí tàbí kó tó lé bá a bá ti mú igi gàrí tá a bá ti gbìn ín ká máa retí gàrí lọ́pọ̀ yanturu àti ọ̀pọ̀lọpọ̀ igi tó tara rẹ̀ jáde àwa ń wò yín adákẹ́ nítorí èpè wèrè orí burúkú ègún táwọn baba ńlá wa ti gún dè wá àwa ń wò nínú ègún náà nípa àgbọ̀dọ̀ ta ọba lẹ́nu tọba láṣẹ ẹnikẹ́ni tí ọba bá pàṣẹ fún ìṣẹ̀ṣe tí ọba ti gbọ́ báyìí láyé rẹ̀ ó rí ọba wa dórí àpè tí ọba sọ pé mùsùlùmí lòun ọba ní mùsùlùmí lòun babaláwo fẹ́ sọdún wọn lọ́jọ́ ọdún bọ́sọ́jọ́ ọdún léyà ọba ń pàṣẹ fún onífá pé ẹ lọ yẹ ọdún yín wọn fẹ́ ṣe léyà ọdún tó wá bá wa nílé